ẹ ké hallelujah. shout hallelujah. akínwá láti ìjọba cathedral st james. bring this in from the cathedral st james. ìdí àpẹ́. ìdí àpẹ́. wa. we welcome alaba lọ́sìn. tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò yìí yóò gbọ́ àdúrà yín ohun tí a mú tàn wá ní àkókò yìí olúwa yóò dá ìkólọ mi padà ọba lọ sínú genesis. at the book of Genesis. Chapter forty-eight. Chapter forty Ta lọ fa seventeen. From verse seventeen. Nígbà Joseph rí pé bàbá rẹ̀. When Joseph saw that. Ó fi ọwọ́ ọ̀tún lé Ephraim lórí. Lay his hand on him. Inú rẹ̀ kò dùn sé. He was not happy. Ó sì mú ọwọ́ bàbá rẹ̀ ní ọwọ́. And he took his father's hand. Láti ṣí kúrò ní orí Ephraim. To remove it from Ephraim. Sí orí Manasseh. To put it on hand. Joseph sì fún bàbá rẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ bàbá mi torí èyí ni àkọ́bí fi ọwọ́ ọ̀tún rẹ lé ní orí bàbá rẹ̀ sì kọ̀ ó sì wí pé èmi mọ̀ ọmọ mi èmi mọ̀ òun pẹ̀lú yóò di ènìyàn yóò sì pọ̀ pẹ̀lú ṣùgbọ́n nítòótọ́ àbúrò rẹ̀ yóò jù lọ irú ọmọ rẹ̀ yóò sì bí ọ̀pọ̀lọpọ̀ ní orílẹ̀-èdè ìtàn tí a kà fún wa yé ó ní ìtàn Ísírẹ́lì ìgbà tó fẹ́ gbàdúrà fáwọn ọmọ Jósẹ́fù ní ọjọ́ ogbó rẹ̀ ó gbé ògo ẹ̀gbọ́n fún àbúrò ó ní àbúrò yóò pọ̀jù ẹ̀gbọ́n lọ nínú ìlara rẹ̀ mi ò mọ bí sá ti gbé ògo tiẹ̀ náà fún ẹlòmíràn àwọn èèyàn máa ń jàyàn lólè ògo. people rob ọ̀pọ̀ ilé olóúnjẹ lónìí ni ògo sọnù sí. ọ̀pọ̀ ilé tá a yá gbé lónìí lògo sọnù sí. ọ̀pọ̀ ọ̀pọ̀ ilé ìwòsàn ló ti gba ìbọ̀dè ni ògo ọmọ tuntun sọnù sí. ọ̀pọ̀ owó agbẹ̀bí ni ògo sọnù sí. wíwọ tí o gbóhùn mi ní àkókò yẹn níbi tí ògo rẹ sọnù sí. olúwa dá dá padà fún lórúkọ Jésù. Israẹli sọ fún bàbá rẹ̀. Bàbá mi, bẹ́ẹ̀ kọ́, bàbá rẹ̀ ní àbúrò rẹ̀ yóò pọ̀ ju ẹ̀gbọ́n lọ. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù lónìí níbi tí a ti jà ọ́ lórí ògo olúwa dá ògo rẹ padà psalm one twenty six verse one ó ní pé olúwa bá mú ìkólọ Síónì padà yóò dàbí ìró àlá ìkólọ rẹ olúwa yóò dá padà fún ọ àdúrà tó fẹ́ kó o gbà nìyé olúwa níbi tí a ti jà mí lórí ògo olúwa dá ògo mi padà olúwa níbi tí ògo mi sọnù sí níbi tí ògo mi bọ́ ṣe olúwa ṣàwárí ẹ̀ fún mi gba àdúrà ta ló jà mí lólè ògo ta lógo rẹ̀ tàn tó lógo mi ò ní tàn mọ́ olúwa rọ̀ ọ́ lóye lónìí kó gba mi fún mi ó gbàdúrà fún olúwa yóò gbé ògo rẹ dìde níbi tá a ṣe pàṣípàrọ̀ ògo rẹ olúwa yóò jà fún ọ lónìí wọ́n sì rí àánú gbà àlàáfíà ọlọ́run kó máa bá ọ gbé jésù olúwa wa. In Jesus' name our Lord.